ọ̀dọ́ mi ẹ̀yin la wá rí o ẹ̀yin la wá rí o ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ah, kí n ṣàlàyé fún yín. ọ̀gá wọn ṣe fídíò yín jẹ bẹ́ẹ̀ ó gbé fídíò ni wọ́n mú wọn ṣe là. ìjọba yín ni ẹ̀yin lẹ máa rúùlù ìjọba yín ògo yín la fẹ́ ló ń bọ̀ ìjọba délé bọ̀ jáde ṣe bá ọmọ yorùbá ní ìbí ọba ní àsìkò yín ìjọba délé ń bọ̀ ìjọba ìrọ̀rùn government for the youth Nigeria ọ̀tọ̀ Yorùbá ọ̀tọ̀ na see come come should we bet it wọn ò lè parọ́ fún yín ah. wọn ò lè parọ́ fún yín àlọ́ òtítọ́ ló ṣẹ̀ṣẹ̀ jáde nísìnyí gbogbo eléyìí tó ti jáde tẹ́lẹ̀ irọ́ ni àwọn ọkùn alábàáyé ọ̀bẹ kan ọ̀bẹ tó ń bẹ kan àdúrà kápá wà tà á. àkùkọ ní jaga má gbàwé yorùbá ni ara wa náà ni wọ́n ti sojú pamọ́ àgbà nàìjíríà yìí. ṣé o mọ̀ pé abiyamọ ni mo dẹ̀ ti bímọ yorùbá dẹ̀ ni ọmọ mi wà tiẹ̀ ọmọ èjì mi. ẹ tí mo ka èdè yorùbá ẹ tí mo ti ń ka jáde wọ àwọn oníṣe kankan bí ọ̀nà. máa bọ́ ọ máa ṣe ó yá fún mi nù bẹ́ẹ̀ gbogbo à fún mi nù bẹ́ẹ̀. ìgbà yẹn ti kọjá gbogbo àwọn tó ṣe nǹkan yẹn gbogbo àwọn tó ń parọ́ fún yẹn ti kọjá òtítọ́ ọ̀bẹ ti jáde màmá wa mo dúpẹ́ ló mú òtítọ́ yorùbá jáde ó yá fi nọ́mbẹ̀ yìí fi whatsapp nọ́mbẹ̀ síbí màmá wa Modúpẹ́ọlá Onítìyẹ ló mú òtítọ́ jáde àjà òtítọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nítorí yín la ṣe ń jà ìyá ṣègbè ṣègbè ṣègbè. gbogbo yín lẹ ní fóònù tó da ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ wò ó kẹ́ wo táwọn èèyàn ti ń ṣe láti bí ọdún mẹ́ta nítorí tiyín. see this one òtítọ́ lélẹ́yìí mo dẹ̀ máa pè ẹ́ tá a bá ń lọ sí Ìbàdàn ká lọ wẹ́kọ̀mù ìjọba délé màá lọ pè ẹ́ màá pè Stephen lórúkọ ẹ̀